máa tẹ̀síwájú láyé ọ̀rẹ́ nínú tí a àìláfàtọ̀ ló fi jọra sheikh sáré rúnà fọ̀dán rúnà àfọ̀dá alfọ̀dán tí wọ́n kọ́ sọ̀rọ̀ wá tí wọ́n ti wọn tí wọ́n kọ́ sọ̀rọ̀ wá ó ti sí wípé báàbù ti àwọn ọ̀nà ní alẹ́ yìí báàbù kan ní tí ó kẹnu púpọ̀ ó kẹnu púpọ̀ tó fi jẹ́ fún pé àwọn àlàyé tí bàbá náà mú wá kó báyìí díẹ̀ pẹ̀lú àwọn ìdájọ́ kọ̀ọ̀kan eléyìí tí ó so mọ́ àwọn abala ọ̀rọ̀ náà pẹ̀lú pẹ̀lú ẹ̀dá ọlọ́run ìgbàgbọ́ máa ní kí á tó ìdí ògúnlẹ̀ òun náà ni ó ń tọ́jú tó ní wọ́n ti papọ̀ mọ́ báyìí pẹ̀lá báyìí ti afẹ́ká lálẹ́ òun ni báyìí ti wọ́n mọ̀ sí ó parí báyìí sọ̀lá. báàbù yìí ni a pè ní báàbù ti àkáàlẹ̀ jẹ̀ yìí àwọn tó ní wọ́n ti papọ̀ mọ́ ìdájọ́ òkú ẹ̀yìn tó ti gbé àtìmí àtúrọ́ bá mi ní ọ̀kadà ìgbàwájú náà. ọ̀kan náà àwọn àbá ní ẹ̀ńdálímà ló ń náà yẹ ń tẹ̀lé ló bá wọn ìyẹn fún láwọn yẹn tẹ̀lé ìdòrà àdìrí pátá àǹkọ̀lù. ẹnna ìmọ̀lú náà ikú dájúdájú ikú tarí ẹ̀ o èyí ẹ̀ tẹ̀lé ìlò ojú ọ̀nà kan ni o ojú ọ̀nà kan ni. fáwọn yàpọ̀ láwọn yẹn tẹ̀lé ìdòrà àdìrí ẹni tí ọba ti gba ojú ọ̀nà náà tí ò ti kó sójú ọ̀nà náà báyìí ìyẹn ni wípé ẹni tí ò ti kú tọ́wà lórí ààyè ọ̀kà àǹkọ́jì ọ̀dà ẹgbà tó náà ti gbàbẹ̀ náà ní torí gbogbo ààyè náà báyìí ni àbúrú lọ ní èdè náà. ẹni tí ó lọ bọ́ọ̀rọ̀ ọdún láyé èyí tó fẹ́yìn náà ti kẹ́lẹ̀ tó kó bẹ̀rẹ̀ náà ara àtẹ́jú kan síta tí wọ́n ti sọ̀rọ̀ yìí ó ti kó lọ́gbọ́n tí wọ́n jáde lẹ́yìn ara àtẹ́jú kan síbi tí wọ́n náà gbọ́ ni ó ti kó lọ́gbọ́n tí wọ́n jáde lẹ́yìn. wọ́n wá níbẹ̀ báàbù tàbí ẹ̀rọ lẹ́yìn báàbù kan ni tó ti gbé bí a ti kó àwọn eléyìí tó ṣáájú náà ní ìka fún kódà ó tó yẹ ká tó fẹ́ fún eléyìí ní kàfún tó ti tàwọn alákòókò yẹn lọ gbogbo tí ó kàn lò wá láyé òun náà nìyí. ìyẹn lè lówó láyé èèyàn lè mẹ́lò ìyẹn lè kọ́lé láyé èèyàn lè lọ́kọ̀. àwọn àgbàdo báyà lówó báyà lọ́lá báyà lọ́mọ ṣùgbọ́n kúrò sí gbogbo báyà. fóònù tó ń lọ pé báyà yóò kù àkókò yẹn fóònù. حقيقة تكره حقيقة تكره òdodo kan ní fẹ́mi kọ̀ atọ́jú pé àkíkọ̀ tuntun kà òdodo kan ní fẹ́mi fẹ́ gbọ́ ìgbésẹ̀ èrò èrò ọ̀gbọ́n báyìí ṣèkú kòrò náà lè já lè já àyè bá gbìlá yìí káwọn tó kárí títí dàmú tába lọ wọ nẹ́ẹ̀tì ti á yí láì náà làwọn èèyàn wọ́n káàkiri láì náà ẹ̀ka kò sí wọ́n mẹ́lò wọ́n ìfún wọn níbi mí gan lọ́pọ̀lọpọ̀ àwọn ilé ìpapá lè lọ sí tí àwọn ará kò ti gbìyànjú ní China. ẹ̀rú wọn kálukú corona virus tó ní àbújá ká máa bẹ̀rù náà nìyẹn tẹ́lẹ̀ náà yẹ ká máa bẹ̀rù pé àbẹ̀tà náà lẹ́ni tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ọwọ́ ẹ̀kọ́ wà ní corona virus dé ẹ̀kú làbẹ́lẹ̀ tẹ́lẹ̀ kò sí sábẹ́lẹ̀ sábà ìgbà náà ló bá ara nàìjíríà lọ́rùn lé corona tó wọ́n bá tún wọ́n bá tún jáwé lórí oríṣi eléyìí ṣé ti gbé yẹn náà lọ́yẹ ká ti mọ̀ sí àrẹ̀kalẹ̀ tẹ́lẹ̀ báàbù náà làwọn abẹ́fẹ́ sí ìbẹ̀rẹ̀ tó bá ìwọ náà kàtó ní kàtó. bisimilahi rahman rahim bani inna shari'atana walilahi alhamd kamilatun shamila لمصالح الإنسان في آياته وبعد مماته wọ́n ká lọ́mọ̀ pé dájúdájú òfin ẹ̀sìn wa ọpẹ́ ni fún ọlọ́run ọba náà òfin ẹ̀sìn wa yìí kàmílà tó ń ṣàmìlà nítorí pé ni tó sì kó sínú límọ̀sọ́ ìhìn ìzán tí ó jà ń fà ní ọmọ èèyàn fi àyà ti di nínú tẹ̀mí ayé rẹ̀ bí ni wà bá dà mọ́má ti di àtìlẹ́yìn ìgbà bá kú tán. wà mí dáàlì ga nínú ilé ìtawárí tí ó sáǹfà ní fọ́mọ èèyàn yálà ń gbàtọ́ wà láyé ni àgbàtọ́ bá kú tán abala tá a wà yíyá rí pé nígbà tí yàrá bá kú tán lélẹ́yìí lóbi sọ pé máa ń sàrọ̀ ẹ̀ ọlọ́run mi àkáàbìrì jẹ̀ náà nínú àwọn akẹ́kọ̀ọ́ náà bá lè ọlá tó ti lófin nínú àwọn ìdájọ́ tá a mọ̀ sí ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn bá jáde láyé. mìnìhìyìn ní ìmọ̀rọ̀ tó yẹ pé ọ̀rọ̀ náà ó bẹ̀rẹ̀ láti gbà téèyàn bá ti ń sàárẹ̀ lọ́wọ́ wọlé sídọ̀ omi dórí ìgbà tí ikú bá dé wá báyàn ìlà dáfnẹ̀ lè báyìí ó fi dé ìgbà fi ọmọ èèyàn ní ẹgbẹ́ bàtà òkú fi kọ́bìrì sínú sàárẹ̀ ẹ̀ bákan náà bàbá ní àbájẹ pé kákan yí pé mí ní ìyá adáṣe lè mọ yìí bẹ̀rẹ̀ látòrí kálọ̀ ọbẹ̀ aláàárẹ̀ tó ń sàárẹ̀ lọ́wọ́ bẹ̀rẹ̀ látòrí kálọ̀ ọbẹ̀ wò wàtẹ̀lùfíìnì yìí àtẹ̀tẹ̀ bá àti fúra yí pé ibi rẹ̀ dé yìí tó bóyá ló kù bóyá ló kù tẹ̀lùfíìnì yìí ká máa wá nù ní gbólóhùn la ilaha ẹ̀kọ́ lórí eléyìí tọ́nà bá tún ní ìyá padà sàlàyé èsì dandan ká mọ̀ pé ẹ máa sọ gbólò láìláyé ńlá òye kọ́ kìí sì dandan ká mọ̀ pé ẹ gbólò láìláyé ńlá òye kọ́ bá a bá ti sọ ọ́ létí ẹ̀ ẹ̀fọ́ àwọn ọ̀rọ̀ tá a máa sọ létí ó tọ̀ àwọn ọ̀rọ̀ pé gbólò láìláyé ńlá ọ̀làwà náà máa wí létí ẹ̀ ìwà ti dandan ká pé ẹwì ẹwì èsì dandan kìí tún sọ̀rọ̀ bọ́ọ̀lù láàmà tó kò sì níjọ́rọ̀ pọ́lítíìsì láàmà dálẹ̀ bẹ́ẹ̀ kò tún wá níjọ́rọ̀ ẹ̀yìn láàmà pẹ̀lú ẹnìkan lọ́dọ̀ ẹni títí múra àtijáde láyé àwọn ọ̀rọ̀ tẹ́ káwọn sọ òun náà ní ọ̀rọ̀ gbọ́dọ̀ láyé dáhùn ìlọ̀wọ̀ létí ẹ̀. bákan náà nínú àwọn ìdájọ́ tó so mọ́ ọ̀rọ̀ ikú tí ọ̀rọ̀ wáyé lórí ẹ̀ wàtẹ̀kùsílì yìí wíwẹ̀ òkú náà bákan náà wàtẹ̀kùsílì yìí wíwẹ̀ lásọ irú aṣọ wo làá máa wé òkú báwo làá ti wé ṣé ìdáhùn yẹn ń ṣe léni náà lọ́ba amú ni kárán tó kò tó àtẹ̀wò ẹ̀rí kọ́dà kan tó rán bí làákò méjì kọ́dà ó tó wọn láwà nípò mi ẹni tó bá ti rí tá orí yìí wá ti rí rí bí wọ́n ti ràn mú mi nù bí wọ́n ti ràn gbogbo ẹ̀rù èmi àti sáàtù kan sì wá lọ ibi bàbá kan tó kú nígbà kan táyọ̀ ló ń ga àríwá yìí àtìtì wọn ti kó gbogbo wa ọ̀yá láwà nínú ìlànà ẹ̀ẹ́ tó ti lù wà nù wọ́n wà nù lé pẹ̀lú àwọn bẹ náà tó wẹ bàbá náà ń bá wí wọn bẹ náà wọn tí wọn bẹ bá sọ pé kébí ló tó padà wá tó wọlé pẹ̀lú wọn lópé mi ń ta àwọn ọ̀dọ́ta kò jẹ́ kẹ́ ń láàyè dúró tì wọ́n tó bẹ̀ ni wọ́n ti ń fa sọ́ndé. inú bẹ́ẹ̀ ló bẹ́ẹ̀ ni wípé oríṣiríṣi láàmà rí níbòmíì wọ́n dá sókòtò oríṣiríṣi ǹjẹ́ tí gbogbo eléyìí náà ìsìláàmù ní àníbùkátà tìbí ọ̀sọ̀láàtọ̀ ààrẹ ìdájọ́ kákìrún sí òkú la gbogbo ẹ̀ láwọn sàlàyé lábẹ́ bábò yìí wàdápù ní iyì bá sì kú mọ́lẹ̀ bá sì kú mọ́lẹ̀ wà máa yẹ kí báwò dáálí kàmí kọ̀dọ̀ ìdòwú nìyí àti tó tẹ̀lé eléyìí náà níbi sísan gbèsè tí òkú fi yí lẹ̀ jẹ̀máà kọ́lọ̀ kó sànù wa láwùjọ tá a wà o kọ́lọ̀ kó sànù wa láwùjọ tá a wà. láwọn abala bí àwọn oríṣiríṣi ìgbẹ́ táwọn ń gbọ́. nígbà tá a bá kò fún mọ́lẹ̀ kí làwọn ojúlọ ẹbí mùsùlùmí ó ṣe ọ̀pọ̀lọpọ̀ ọ̀gọ̀rọ̀ mùsùlùmí lè ló fi àìmọ̀kan àtìfẹ́ ẹnu kò dé kọ́ máa

ó sì ti ní nínú àwọn fámìlì mi kọ̀ọ̀kan nínú àwọn ìran kọ̀ọ̀kan ó ní tí wọ́n máa ń ṣe lọ́pọ̀lọpọ̀ pàápàá jùlọ láwọn ilẹ̀ Yorùbá wa mí ìdí mò sọ yìí náà ó fi dé lórí kan náà ẹ̀ tó tóbi létí bí gẹ́gẹ́ ló kàdé sí nínú títí àwọn ará Kogi náà láwọn kan tó máa ṣe ọkọ ló kú ni padà ọkọ mi àbíyàwó ló kú ni tọkọ náà fẹ́ níyàwó mi a sì máa rí mùsùlùmí nù wọn oríṣiríṣi wọn ní káwọn ní ọlọ́ọ̀ pàjá kọ́ wá fẹ́ jẹ ajá wọn o tún gbé ọ̀fẹ́ àwọn olùkọ́ àbúkọ́ àti ìyàwó tó fẹ́ fẹ́ fẹ́ lọ́wọ́ ìdílé ìdáàbò ìwọlé lẹ́yìn wà ní ẹ̀sìn tẹ́lẹ̀ tí ká ti sókùwá fún yẹn omi wàá ní wọ́n ṣe aláǹgbá fún jẹ wọ́n ṣe aláǹgbá fún ìyàwó jẹ lọ́kọ́ bá kú. wúrú eléyìí a ní bùkátà sí ìmọ̀ ẹ̀sìn ẹ̀dẹ́kun kí là ti fọ aláǹgbá pẹ̀lú òtútù kí fọ ẹ̀jẹ̀ ajá pẹ̀lú òtútù. bẹ́ẹ̀ náà lórí ti ti bómi náà o bọ́yẹ́ lẹ́dẹ̀ wọn àmà ti jẹ́ bómi tá a ti mọ̀ ìbòmí wa ní aṣọ tó obìnrin tí ó máa tí ó wà ní ìkóraró tá a máa sábà pè ní opó nílé wọn aláṣọ kan náà lọ́gbọ́dọ̀ máa wọ̀ àwọn ẹlòmíì wọn àti ẹlòmíì ò ní wẹ̀ wọn alẹ́ ní kan lọ́gbọ́dọ̀ máa fi jòkó ẹ̀rí wọ́n sì ní ìyádìí kan oṣù náà lọ́gbọ́dọ̀ ní ẹni kan oṣù náà lọ́gbọ́dọ̀ wọ́n bá dé wọn àbíká yọ bẹ́ẹ̀ lóṣèjọ jimá nìkan tí ọmọ àwẹ̀ mo rú ju mú tó nígbà tó wá bí àwọn ọkọ rẹ̀ wá sọ̀rọ̀ ló pa ọkọ rẹ̀ mo ti fẹ́ fẹ́ tó kó tó máa jẹ adúgbò ìyá yẹn ẹ̀yìn tó wà nínú ìbànújẹ́ ẹ̀sìn kó tó máa jẹ adúgbò ìyá yẹn gbogbo àwọn eléyìí kí ni òkú tó kú tẹ́ lọ gbómi ẹ̀wà kaná òkú ti jẹ gbèsè ẹ lọ gbé omi àmàlà kaná ẹ lọ gbé epo àkàrà kaná òkú ti mẹ́bi gbèsè tó jẹ tí ò sí san ṣùgbọ́n kíákíá lówó àkàrà yìí ó délẹ̀ kíákíá lówó èlùbọ́ kíákíá ni ó yọ tàbá rọ́ ma tóun bá ti wá gbàgbọ́ yẹ́sì díẹ̀díẹ̀ ló bá wá sọ eléyìí wọ́n mọ̀ àfún gọ́mẹ́ta ilé olóhùn àrùn nídàmú rẹ̀ àrùn ní ìjà gbádùn kátó lọ ń bí àwa ọmọ ilé kéwú ẹ̀jí táwa náà lẹ́kọ̀ọ́ ẹ sì jẹ́ àjí ọmọ dáadáa tó bá lẹ́kọ̀ọ́ tó sì jẹ́ ọmọ dáadáa tó ẹ báwọn ojúṣe tó ẹ kú ọ náà ṣe tẹ́sí ọ̀tá fòó tó ń ṣe gẹ́gẹ́ bí ọmọlúwàbí bọ́lọ̀ bá délẹ̀ náà wọ́n fẹ́ máa pè ọ́ náà sí láti fi àbá àtọ̀ fún ẹni ká ṣe bí wò sí ẹ̀ nígbà gbogbo ẹ̀ díẹ̀ díẹ̀ ní ọmọ ní ìjọba rẹ̀ lọ́wọ́ wọn. ṣùgbọ́n wọn náà wàá pa wọn ti òkú nígbà òkú nígbà tó ti dé náà nù tó bá ti di gbogbo ẹ̀ náà kò sí kà lórí ilẹ̀ síbẹ̀ nù àlàmọ́ ìfàmìlì. ṣùgbọ́n tí wọ́n ti kó délẹ̀ wọ́n náà ń sọ òfin ẹ̀sìn lórí ẹ̀ ẹ̀mẹ́wàá gbọ́ lé ó tó nìmí náà ó tó sọ ọ́ ní ẹ̀rẹ́ jì lóye díẹ̀ díẹ̀ náà ni àwọn ọmọ máa òdodo tó wà bẹ́ẹ̀ látara eléyìí kí ló yẹ ká ṣe tó kù bá fún hàn nínú ẹ̀ ní àbáfẹ́ ọ̀rọ̀ gbèsè tó wá jẹ wàtẹ̀ǹbíìsì wàtọ̀yà o àti sísà múlò àbí sísà ṣe yọrí àtọ́lẹ̀ tó bá tọ́ lílo àtọ́lẹ̀ tó bá tọ́ gẹ́gẹ́ bí wàsíyà wàsíyà yìí òun náà làwọn sábà fẹ́ wọn tún ní wíìlì àkọsílẹ̀ òkú ṣùgbọ́n ká má gbàgbé pé lálàyé bá padà wá lórí ẹ̀ ó ti ní àwọn àtọ́lẹ̀ bẹ́sìn ṣe ní ká fojú wò tó ẹpẹ́ nìyẹn bá kọ́ọ́lẹ̀ nípa bẹ́sìn ti wí láyé àtàjù làtẹ̀sí yìí à níyì kẹkẹ padà mẹ́ bó ti sọ yẹn náà lálù. ṣùgbọ́n tá a bá ti rí wípé ó ti tako bẹ́sìn ti wí nínú àwọn ètò tako bẹ́sìn ti wí oníkẹ́nìkan ó dùn nínú àwọn ọmọ rẹ̀ tí ó jogún kọ́ wá nítọ̀ tí bá ti kú o ilé ilé ìlọ́ wà níbi ọmọ náà wúlò mi púpọ̀ òní bá ń fún ẹ gbọdọ̀ síbẹ̀ tó rẹ kó fi fámìlì ara rẹ̀ jẹ́ tó tó kú nìyẹn òun ká ti ta ẹbí rẹ̀ rú nìyẹn kó tó ẹ̀yọ́ wá nílò ẹ̀yọ́ bá fẹ́ bí rẹ̀ ṣe ẹ̀yọ́ bá fi ọ̀rọ̀ ọlọ́run ẹ̀yọ́ bá fi tẹ́kẹ́rẹ́ ẹ̀yọ́ bá fi pẹ́ yìí. àbótó wọn sùn sùn ẹnìkan torí torí àwọn wúlò fún un ọwọ́ ẹni gbogbo pọ́pátì tó wà ti kú ẹ bá wọn da sí méjì ẹni tó wúlò fún mi tó dúró tì mí lélẹ́yìn ẹ bá ń kó gbogbo ẹ bá ń kó láti fún un ìlàjì yòókù òun ni káwọn fámìlì òun jọba tó wọn máa pín àfúnṣe àtìlámù ní eléyìí náà ó takò tí ẹ̀sìn sọ ètò ọ̀tọ̀wìn náà wọn à ní lò ẹ̀tọ́ ní wọ́n fún wà fíyà ìdá kan ìdá mẹ́ta ní ogún làwọn àbá ní alẹ́sẹ̀kẹ́ni náà láàfọ̀ lọ́tọ̀ eléyìí ni àwọn àkíyèsí kọ̀ọ̀kan tó ń gbàtọ́rọ̀ bá débẹ̀ á tún padà máa sàwọn àlàyé mi tuntun ní oṣù papọ̀ máa bákan náà wàtà òfẹ́ ìtẹ̀rẹ̀kẹ́sìkì àti pínpín ogún ẹ̀ tó fi lẹ̀ ara ojúṣe lélẹ́yìn nígbà tí èèyàn bá kú tán wàlúwìlá yàtọ̀ àwòláàdì àfùsùwà àti ìmójútó àwọn ọmọ rẹ̀ kéékèèké tó fi lẹ̀ báwo ni ẹ̀sìn fẹ́ mójútó àlámàrí wọn àwọn òní ò máa kọ̀ńtró àlámàrí ọ̀rọ̀ wọn àwọn olóúnjẹ wà léyìn wọn tẹ́jà láwùjútó àlámàrí ọ̀rọ̀ wọn gbogbo àwọn eléyìí náà ara tó yẹ kéèyàn mójútó ni látara pípa àwọn ọmọ bíi jáde láyé tọmọ náà tó wà kéke ọ̀pọ̀lọpọ̀ ọmọ bẹ́ẹ̀ kó bu ẹ̀kọ́ tó ti jẹ́ pé ẹni tó lè mójútó àwọn ọ̀sán wọ̀nyí náà bẹ́ẹ̀ nu fámìlì ṣùgbọ́n kò ti dájú wọn ọmọ wa padà yẹ yàn kúyà nítorí wọn ti rẹ́ rìn ìgbòrè káàdì lọ́kàn lọ pàdé àwọn kan ní pàpà o láti kúta àwà yìí táwọn kan kúta táwọn ń pera wọn ní kíni malian àbíkẹ́ làwọn ń pera wọn àtàwọn oríṣiríṣi náà wọn kúta ilé òkan ogbó kọtí ẹ kàn gbajúmọ̀ dáadáa ni àwọn omi náà bẹ̀ àwọn omi náà bẹ̀ lóríṣiríṣi failure teachers la ní nígboro táwọn arẹ́jà ti bá kọ́ àwọn ọmọ nípọ̀kúpọ̀ ẹ wá wọ Islam Islam tó wọn tí bàbá bá kú àwọn ènìkan náà ló tún kú tí ó tún wọ́n bọ́ sípò ìmójútó àlámọ̀lé àwọn ọmọ yẹn àgbọ̀dọ̀ tó káwọn ọmọ yẹn kò sí àwọn bàbá sí láyé máa ìtumọ̀ rẹ̀ ní pé wọ́n bàbá tó wà láyé ọ̀wọ́ ọ̀ma bẹ láyé náà nígbà tó sì kálọ́kọ́ mú ìhùn gan bàbá ọ̀wọ́ ọ̀ma wà láyé nígbà tó sì ọ̀dọ̀ ni pé òrèrè olówó lọ́wọ́ yẹn kó ní ẹ̀mọ́ mo tọ́ ma owó ọ̀kan yẹn ṣùgbọ́n ìmọ̀ tó tọ́ ma náà kókó ńlá ni ẹlòmíì lè lówó lọ́wọ́ àwọn sẹ́ńdì owó ọmọ ti yàyà kuyà náà torí kúgbà tí ìwà tí ó tọ̀ bí àgbà yorùbá wọ́n ní tí ẹ̀yà bá ta tí yorùbá tọ̀ ní tẹ́rọ nídìí nì. ọ̀nàwó lórí nǹkan ọ̀wá nírì áyátù ámà lórí nǹkan yẹn ọ̀la òtútù tó jẹ́ kárí ilé ọ̀kan náwó ni dáàdi anílè wa dàbí lóde ìbí ọba tí ọba ti pè náà ni kó tiẹ̀ sí gàdájọ́ kankan lọ́wọ́ bẹ́ẹ̀ wò ní bẹ́ẹ̀ kọ́ kó ti kàdà pọ̀ lọ́wọ́ wo ni kápọ́ọ̀lù kọ́ ọmọ wàrà ti ń dá bóyá wọn lọ gba mrs kápọ́ọ̀lù lọ́dún náà wọn wọn á lọ gba mrs kápọ́ọ̀lù yẹn kẹ́kẹ́ mọ̀ pé ètò ìjà onírànà òdùnnú kápọ́ọ̀lù wọn sọ̀rọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀rọ̀ ọ̀sọ́mọ̀ rẹ̀ sọ́wọ́ torí di eléyìí ìní àmójútó àwọn ọmọ nígbà tí bàbá náà bá tún jáde láyé nínú tí fámìlì ní láti ṣe nígbà tó kù bá kú tán kò náà lélẹ́yìn náà wà. ọ̀rọ̀ àbá wa Ibn Qayyim tọ́lọ̀ bá la balẹ̀ borí ẹ̀gúnlẹ̀ òun láàbì dúró lálẹ́ yìí tó láti tó wa. bàbá ní qala al-imam Ibn Qayyim àbá wa Ibn Qayyim yìí àwọn ni wọ́n jẹ́ ọmọ kéwàá bá wa. ابن تيمية شيخ الإسلام ابن تيمية رحمه الله inú tíra àwọn tí bàbá ti mú ọ̀rọ̀ yìí wá tíra là ń pè ní zadul mi'ad ní báàbù àjànáyì ibẹ̀ ni wọ́n ti mú ọ̀rọ̀ yìí wá rahimahu allah rahmatan wasi'a bàtà káàna adi musallallahu alayhi wa sallam wọ́n ní ìlànà nabi fìjànà yìí níbi nípa bá a ti ṣètò òkú tó bá kú káàna akumalala adi òun níbi ń péjú ní ìlànà o mukhalifan li adi ń sa ìrìlẹ̀ umami eléyìí tó yàtọ̀ sí ìlànà àwọn ìjọ míì tó ti ṣáájú mùsùlùmílan àlà iqamatil ubudiyyati lillahi ta'ala eléyìí tó kún sínú lórí ṣíṣe ojúṣe pé ẹrù ọlọ́run lèèyàn ṣe ẹ̀ka tí ó ju ẹni gẹ́gẹ́ bí pékin ni o ẹrú ọlọ́run náà sì lèèyàn ṣe. àlà akùnmalẹ̀ àhùwá lórí ti fi ń péjú nínú ìṣesí fẹ̀yẹ̀ kéèyàn wà pẹ̀lú ọlọ́run. wàhálà lè sáànì lè mẹ́yìn tí ó sì máa túmọ̀ sí pé èèyàn ṣe dáadáa tó kù. ẹ̀rí èèyàn ṣe kẹ́rin èèyàn ṣe dáadáa tó kù. sẹ́yìn báyìí lómìnà dáadáa làwọn ò pa àwọn tó kù. dèdèrè mí gan yóò sọ ọ́ lẹ̀ pé tàbá ẹ̀ sí wọn ti dára fún un. ẹnìkan bẹ tí wọn wá sọ́dọ̀ wa ní sí mẹyẹ ń sọ̀rọ̀ ọjọ́ kan pẹ̀lú bí Ọlọ́run sáré ní kí mùsùlùmí tẹ ní kí á sì mọ ń bẹ náà abẹrẹ olóṣì làárọ̀ ọlẹ́gbẹ̀ẹ́fẹ́ẹ́fẹ́ ni òun máa òun gbé lẹ́gbẹ̀ẹ́fẹ́ olùkọ́ wa ti bá darí mọ́sáàtì tó ń jókòó lẹ̀ òun ọmọ nǹkan tí ọmọ bọ́ ọmọ rẹ̀ tí ọmọ sàdó àbọ̀ ọmọ rẹ̀ pé ọlọ́kù sọ lólówó ọlọ́kù sọ lólówó tó wà kú báyìí kọ́ pa màmú bíi mẹ́wàá ọlọ́kù ọmọ sàṣẹ bẹ́ẹ̀ fọ́ mo ní ẹ̀wọ̀n nǹkan títí ń pè kalẹ̀ fún ọmọ lẹ́rìí lóòótọ́ ó túnbọ̀ sí pé tóun náà rí ní gbogbo wọn kú kọ́ pa mọ̀lú bí mẹ́wàá kó pelére káwọn mo títà mẹ́ta lẹ́ra wọn kò lórí kí wọ́n pẹ́ torí ta ní torí òkú tó kú náà lórí fúnra wọn kò lórí bàbá yẹn rí i pé nínú pàápín dáadáa tóun fẹ́ kọ́ mọ̀ ó ṣe fún un láyé nínú ẹ̀ ǹjẹ́ eléyìí ní Islam gbà wá sí kálá kò rí bẹ́ẹ̀ ìgbà tí bàbá ń lọ ná tààràrà tẹ́ni nílé lọ tààràrà ṣùgbọ́n ẹ̀sìn nínú ilé náà ló lọ. torí pé dáàrún dàárọ̀ ni dáàrún nàín wà dáàrún jẹ̀hìn ilé ìgbádùn àti ilé ìyà náà ni èyí tóun náà bá tìmù náà lọ bẹ́ẹ̀ tóun náà sì lọ ilé náà lọ lọ àti ilé lọ lọ tààràrà lóòótọ́. olódó ni ṣùgbọ́n báwa ló wo fìtínà tẹ́tọ́gbọ́ fìtínà ẹ̀ o pàdùmí òkè pàdùmí sí afọ́dànù wa tó kókó síláwọ̀ ìsìláwọ̀ ní káfíńtà ẹbí àti òkú bá wọn ní Islam, Islam ẹ̀ ra sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀ máa sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú abẹ́wò ẹ̀ka ẹ̀ ra máa ká ẹsẹ̀ wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀ lẹ́ka tìǹtìkùtì òun ni wọn á fi gbé òkè wọn á lé gbò àwọn olùsọ̀kọ́ sí subhanallah gbogbo àwọn eléyìí a lè kọ́ yàtọ̀ sí ìlànà islam eléyìí tó jẹ́ ìṣe dáadáa sókùú léyìí tọ́lọ́ ọba pè ní dáadáa èyí ọba àlejò ọlájà kíni pè ní dáadáa tó táwa ń sọ̀rọ̀ dáadáa nígbà míì èèyàn lè yàtọ̀ síra wọn ṣùgbọ́n ìtẹ́sí ń ní àwọn ìdílé kan ṣeré fún àtàwọn alẹ́ tó akama ti ṣeré bí ọ̀rọ̀ lásán ni wọ́n ní iná húsná ìdàzé ìdàzé yìí iná húsná ìdàzé yìí jẹ́ ọwọ́ wọn ìta bákírì ọwọ́ àkókò ìta amúrí ọwọ́ àkókò ìta amúrí. wọ́n ní kàmí sẹ́yìn ìlú lẹ́kọ̀ọ́ tó dáadáa sí ẹ̀yìn ọ̀dà o káàkó sọ pé tèmi ò kó ìdá rẹ̀ bí ọ̀fẹ́. káàkó sọ pé ah rẹ̀ tó wáyé bí o sọ̀rọ̀ àtàlẹ́ ẹ̀kọ́ pé kókó wá ti tèmi. lẹ́yìn òkú náà ti kẹ́lẹ́ bákìrì ọmọ àdìgbà ah. àbí zéjì ọmọ àdìgbà kẹ́ni òun ọmọ àdìgbà kàtó dáa ṣùgbọ́n bákìrì olùgbé à ní ọ̀láìsì ọba àdúrà àrùn ẹ̀sìn kólé ìsìn ẹ̀fẹ́ àbúrú pátápátá lélẹ̀ ṣùgbọ́n ìsì ẹ̀sìn bá pè ní dáadáa kò sẹ́ni ìgbà tó kọ̀ lórí ìgbékọ̀ náà torí bẹ́ẹ̀ sì الفكرة الفكرة سليمة العقل السليم لا يعارض فكرة سليمة العقل السليم لا يعارض فكرة سليمة oríṣi nǹkan kan kọlù látàrí ní nǹkan kan rọlù kò ní ta kó ìròyìn ilé ìjọba dà ìròyìn wo lọ́wọ́ alẹ́ pé tó lè fi kúrò ní tẹ̀sán lọ́wọ́ kò sí ìròyìn kan tó lè pé tó lè ju ìwò ìtẹ̀sìn lọ. ìyẹn náà ni ìlànà tàbíwá Muhammad sallallahu alayhi wa sallam wà mọ àmàlàtì àti ìbá òkú yẹn lò ẹni mọ àmàlàtì ìbá òkú lò bí máa yàn fá òkú fi kọ́mùrì pẹ̀lú tí ó ṣe láǹfààní nínú sàárì ẹ̀ wàyà òmà máa rí àti lọ́jọ́ àbọ̀ rẹ̀ ìyẹn lọ́jọ́ pẹ̀lú àdìkíyàmà bẹ̀rẹ̀ méjì ìyá dá sí látara kọ́ àlórí ààrẹ àlọ́bẹ̀ wò tàbá lọ́bẹ̀ aláàrẹ wò nígbà tó àwọn láti fún kí lọ yẹ kó o jẹ ká ṣe sálà rẹ tó wà ń bẹ gba ilé ìnáná àmà kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ tí ó ti ta àdúgbò mọ̀ tẹ̀ sí ilẹ̀ púpọ̀ bẹ́ẹ̀ lórí bá lọ kí aláàrẹ òun tó kọ́kọ́ pa aláàrẹ òun ní ibi tó kí á ti ṣe gba àwọn ọmọ gbọ́dọ̀ ẹ ọlágbára dẹ̀ ó ṣe ẹnìkan ní níní tàbí ti jẹ́wọ́ ẹ̀dẹ́gbọ́n ayọ̀ ṣáàjì láyé ó ló ṣe ẹnìkan náà ní owó jẹ́ ìdíjú ẹjọ́ mẹ́wàá lọ ó ti gbé yọ̀rọ̀ ló ń ṣe láyé sẹ́yìn pé tó ń pa ẹnìyẹn náà díẹ̀ díẹ̀ náà tó o bá débi àwọn ọ̀rọ̀ tí Islam fẹ́ kó sọ àwọn ọ̀rọ̀ tí Islam ní yóò máa gbin akẹ́fẹ́ nìyẹn náà ìdónù màálálàbíà ara yóò yà àwọn ẹ̀kọ́ ní Islam kọ́ wa ìyẹn ló bàlọ́ ní fún pé gbogbo àwọn tó jẹ́ onímọ̀ ìlera nọ́ọ̀sì ni dókítà ni kálọ̀ bẹ́ẹ̀ wọ́n náà wò fìdí náà tẹ́lẹ̀ mi náà dálẹ̀ sára láàárẹ̀ kò kéré wọn ní àtẹ́jì ti bọ̀rọ̀ bí wọ́n tán àtẹ́jì ti náà ó tún ṣe é ṣe kúṣe ẹni ara ní kó lẹ́fẹ́ kó ṣe ọ àwa gbáwọn náà mọ́ tọ́wọ́ àtúntò aláàrẹ̀ kan náà wá sí wọn sí èyí. torí ìdí eléyìí ẹ̀kọ́ bá a ṣe bẹ aláàrẹ̀ wò bákan náà wà tẹ̀lékìyè nínú onígbólóhùn láyéláyé ilé ìtàsàlàyé lẹ́ẹ̀kan bákan náà wà tẹ̀síhìr ìfọ irú ẹni bẹ́ẹ̀ máa yẹni pé wíwẹ̀ ó nọ̀ wọ́n wà tẹ̀síhìr ìlànà ìtàhálà. àti ìsèpalẹ̀ rẹ̀ mọ́lẹ̀ ní gbígbé lọ sí sàárè ìwọ̀n ọgbà pẹ̀lú tẹ̀jìízì ìlọ́wọ́ ìtàhálà túpalẹ̀ rẹ̀ mọ́lẹ̀ túpèsè ẹ̀ka lẹ̀ fúkútọ̀ ńlọ pàdé ọlọ́run bá rẹ̀ àti jàǹbáza rẹ̀ nìyẹn ní ìkìbáàlì láì tó àná ìtàhálà láti lọ pàdé ọlọ́run bá rẹ̀. kí wàá pàdé ọlọ́run àlàáfẹ́ ni yóò pàdé ọlọ́run léyìí tìbí dàbí nù títí wá àgọ́lì à léyìí tìbí lọ́lá jù mẹ́. fàyẹ̀kìfù náà sùfù fani alájà náà sátìyì àwọn èèyàn wà á tò ní sáfù sáfù níbi sá níbi kíni níbi ìjà náà sá rẹ̀ inú àwọn kan tí a máa ṣe bẹ́ẹ̀ yàhàmàdùkú náà wà á dùn gbọ́gbọ́rọ̀ wọn wàyùsùnmù náà lẹ́yìn á sì máa sẹ́yìn. a ó máa sẹ́yìn fún ọlọ́run torúkọ ọ̀rọ̀ tọ́lọ́run ní bábọ̀ á ti tọ́gbọ́dọ̀ á sì máa yin wa ويصلون على نبيه محمد صلى الله عليه وسلم آتف الصلاة على النبي wa الله عليه وسلم يعني àkọ́kọ́ bára tẹ̀síwẹ́sẹ̀ ìhìrán á ti tọ́gbọ́dọ̀ á yin ọlọ́run aláàpọ̀rẹ́ lẹ́ẹ̀kejì àpàràǹbọ̀ abẹ́rẹ́ àgbọ̀rọ̀ ìgbẹ́ ìgbẹ́ fún àdẹ́bí aláàpọ̀rẹ́ lẹ́ẹ̀kẹta àsàlámù aláàpọ̀rẹ́ lẹ́ẹ̀kẹrin yẹn ibẹ̀ ni àwa náà ti gba àtàdó àwọn àwa níwọ̀n bàtà níjọba lẹ́yìn lẹ́yìn sálámù wa ntí aláwọ̀ fọ́ọ̀rù mẹ́rin fún wa nínú kéde o táwọn ti kí tó kula náà àwọn tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ táwọn ti lẹ́yìn wọ́n máa ní kí wọ́n bá ṣe máa ń kọ́ aṣọ lọ́dọ̀ ìmọ̀ tí wọ́n ti bẹ̀rẹ̀ sọ́run ìgbà ọ̀nà ó yìn ọ́ lọ́wọ́ ó sì tọrọ ìfẹ́ ìdìbò ànábì ó sì ṣàdúrà fún òkú ó sì ṣàdúrà fún gbogbo àwọn tí wọ́n patisipéètì bẹ́ẹ̀ lẹ́nu kọ́sáláwù. bó tilẹ̀ fi pé ìtọ́jú àjùlù wípé àwọn àtàwà ìwárìdà nílẹ̀ nàbí sọ́kọ̀ bá wà ní súnà torí pé òun lè màdó àtìkọ́ ànábì ọwọ́ àtàrà rẹ̀ ló o sí gbogbo láwọn wá tó òun lè màdó àtìkọ́ ànábì o ìyẹn ni ó fi dà kó o mú ìta ànábì ṣe yẹn torí pé ìmọ̀ ọ̀rọ̀ fún ẹlòmíì nígbà míì àní àwọn àdúrà ilé iná ti ṣe kalẹ̀ tipẹ́tipẹ́ ó fa one thousand four hundred thirty one years ẹ̀rí kan one thousand four hundred thirty one years àdúrà yẹn ti sẹ́ni pé tó pa ajá tìgbà yẹn kò lẹ́lẹ̀ tó wá ń ṣe fún ẹ̀kú náà lọ́ba dàbí sọ. kódà bóbi dé lóṣù ètò ayé ṣe báwọn bí orí jọ̀hún bàtà náà náà làwọn ẹ̀rọ padà sílé tí wọ́n ti ní kóhùn ní òdì jọ òdì náà làwọn ẹ̀rọ tó ṣe tẹ́lẹ̀ ọ̀rọ̀ táyé nù kájọ́ lọ pé ìtàkọ́rọ̀ bá ti fi kalẹ̀ tọ́rọ̀ ẹ̀sìn tó ti tẹ̀lé ìṣòro nìyẹn tó bá ẹ̀kọ́ náà bá ọlọ́run bá rí o tún ṣùgbọ́n àti fún òkùnkùn mi lórí ìta tó ti ẹ̀yẹ máa gbogbo tẹ́ máa lù ìjọ ọmọ bá wọn náà nípa yìí parí. bákan náà wọ́yà sí àdúgbò nílẹ̀ má yìí nílẹ̀ má tó ẹ̀rí ẹlẹ́ẹ̀kẹta nìyẹn. a wà àforíjì fókù wà ráhmẹ́ a béèrè ọlọ́run fún wàsàjáwàsì á sì bẹ lọ́wọ́n àmójúkú òun níbi àwọn àṣìṣe ẹ̀. fún mayakikú náà alákọ́bìrì yìí lẹ́yìn ìgbà tá a bá tẹ̀lé ìtàn tá a kírun tó ta sálámà tán á tún pèrè síbi sàárè á tún bó bi sàárè rẹ̀ yẹsẹ̀ àdúgbò láwùjọ tẹ̀sí á béèrè lọ́dọ̀ ọlọ́run kọ́lọ́run tó ti ká hàn rẹ̀ kó dúró déédéé bá bá béèrè béèrè lọ́wọ́ yìí. àdéhùn yìí àti rárá mẹ́nu bá rí nígbà láyé bá wà ọyẹ ká lè ta mọ ní báwọn adọ́tọ̀ náà ti kà sí ìyẹn fún wa bẹ́ẹ̀ kà lọ́dọ̀ yìí ṣùgbọ́n ká máa fún àdéhùn yẹn kà ní ojúmọ́ ẹ̀mí wá ti béèrè pàápàá jùlọ láti tó dáwà yìí yẹn ni àdéhùn bàrọ̀ ògùn àyàtì tó ṣe ká máa irú àwọn èèyàn wo ni wọ́n wà á bá ẹni eré tó wá bẹ́ kú tó bá ti tán tí wọ́n ti sínú sàárè irú àwọn abéèrè wo ni wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ tọ́ba láwọn abéèrè yẹn dáhùn kí làwọn nǹkan tí ó ṣẹlẹ̀ sí ibo ni ó wà tí ó fi di jọ́ lọ́wọ́ wá sí kó kálukú wa náà káàdé ńlẹ̀ tọ́ba jẹ́ ní ikú náà irú àwọn màláíkà wo ni ó wà pa irú àwọn màláíkà wo ni máa rí kúndó kúndó pẹ̀mí ẹ̀ tẹ́ gbà ẹ̀mí ẹ̀ ìwọ̀n pa sí ìwọ̀n ó gbẹ̀mí ẹ̀ lọ tí a bá tẹ́ẹ̀mì padà sára ẹ̀ tẹ́ẹ̀mì bá ń pọ̀ wá sára ẹ̀ kí làwọn wàhálà tó kojú tọ́ba tó wá dára ẹ̀ ná nígbà bá béèrè béèrè lọ́wọ́ ẹ̀ sí ọ̀ma irú ìyàwó ni ọ̀pọ̀ jẹ ìwòlò náà ọmọ wa wà títí tí ó di jíjọ́ gbẹ̀dẹ̀ àti àwọn àdéhùn sàlàyé pè wa tó bá rí bẹ́ẹ̀ nínú iṣẹ́ tí wọ́n fẹ́ káwa tá a lùkù láyé káṣe nígbà tá a bá tó kù débi sàárè òun náà ní ká bẹ lọ́wọ́ àtẹ̀síbí àtẹ̀síbí sì yí ni pé kọ́nà ń kọ́fà hàn rẹ̀ rílẹ̀ nígbà wọn bá béèrè béèrè lọ́wọ́ ẹ̀ lẹ́yìn àwọn tẹ̀lé náà tá a ti sìn tá a ti sìn náà kó kálukú pẹ́yìn dà fún ma ziyara fún kọ́bìrì ìgbàláyé wà láti mọ̀ lọ́lẹ́ sí kọ́bìrì láti sàdúà fún láti sàdúà fún ziyarati kubur gbala yi wa mẹ nisira filamu ṣùgbọ́n pẹ̀lú àwọn ọmọdé mi tí ìdí fún gbàtọ wa lọbẹ òun tọwà ní sàárì gàngàn lọbẹ lọbẹ pé bàbá wa mọ sùn lọ́rùn ìyá ń jẹ wa wọn ló kú ọlọmọ yẹn sùn kìsìlẹ lọbẹ lọ sí bẹ ọbẹ lọ bẹ lọ òun gàngàn ló ní bùkátà sí o òun gàngàn ò lè ṣe kankan má wọlé ní wọlé kọ́ ọmọ àánú ìgbà yẹn tuntun wa lọ dàmú ẹni lẹ́nu. nínú sàárè tó wà èyàn lọ́lọ́ lè ṣe ziyara rẹ̀ wàtò àrùlẹ́wò kéèyàn ṣàdúrà fún kọ́dà bẹ́ẹ̀ ọba lọ́bẹ̀ kéèyàn ṣàdúrà fún kàmá yàtà àádù àháì sọ ìbá òfìtúrìà gẹ́gẹ́ bó ti ké sí pé ẹni tó bá wà láyé náà òun náà máa bá rẹ láti máa ṣàdúrà fún ọ̀rẹ́ rẹ̀ tó mẹ́rin sáà ní nítorí kan òun ni ká ṣe dáadáa sí àwọn ará ilé òkú náà ẹ̀rí gbàtẹ́lómi ti kú tán báyìí àwọn tó ń wọ́n jọ ń ṣe papọ̀ bó ti kú tó yára láyé tán báyìí wọ́n bu ìyẹ̀pẹ̀ ẹ̀bẹ̀ díwọ́ ni ẹ̀rọ bẹ́ẹ̀ aláàbò àti kú báyìí wò ti ẹ̀dẹ̀ délé wọn ẹ̀rú bà wọn ẹ̀rú pé nípa wọn títí pé nípa àkọ́ tiẹ̀ náà kàmùdọ́ ìpín wọ́n lè mọ̀ fáwọ́kọ̀ ámẹ́tì yìí tàwùkánà يعلم lámù lè gọ́ يعلم tàwùkánà ما lámù gọ́ ibà máa tàmí kámẹ́lì. afáwọn oṣù àbí ló sọ bẹ́ẹ̀ wọ́n ní mẹ́rin mẹ́rin lórí báyìí kámẹ́dọ́ ìpín mẹ́rin mẹ́rin tí ọmọ rẹ̀ ní káàkáàkáà pálímà náà yà fáwọ́kọ̀ ámẹ́tì ikú rẹ̀ ti ti ń gbà lókèlókè rẹ̀ ikú rẹ̀ ti gbẹ láàárọ̀ kan kó orí ẹ̀ báyìí tàwùkánà yà lámù gọ́ ibà tọ́ba máa kọ̀ọ̀kọ̀ fẹ́ kú wa bẹ́ẹ̀ ni máa tà mí kàmẹ́tì ìbànújẹ́ fúdọ́ ti ń kú ní ìhun kan wà lè fà wọn náà kíkún lọ lórí. ìwá ni ebi ìlú ayẹwo ṣe àwọn àgbẹ̀yẹwo ṣe àbáhun títà mú ẹ̀ aláṣẹ títà ìlà ìwà yìí á ẹsẹ̀ mi ṣe lùsí bẹ́ẹ̀ ẹsẹ̀ ẹsẹ̀ rẹ̀ wọ́n ṣe lùsí bẹ́ẹ̀ kọ́ ọmọ aláṣẹ yẹ dáadáa bẹ́ẹ̀ kó ṣe fáwọn ará ilé rẹ̀ náà ara ilé ìhun gan lọ́rọ̀ rẹ̀ sí lọ́dọ̀ rẹ̀ ìṣe dáadáa sáwọn ará ilé òkú ìdí islam gba lákìyèsí nìyẹn o kìsì pàwọn àti kápẹ́ wọn àìsàn ti pé tọ̀ láàrin ọjọ́ méje o àbọ̀jọ́ máa ń sìn ẹ̀rọ ìṣe ni sàárọ̀ àtọ̀fún àtàlẹ́ pẹ̀lú ìsúmáàdì gẹ́gẹ́ bí ìtọ́kọ́mà láwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀gbìn mi ẹ̀rí àrùmí àní ẹ̀ta làwọn ti àrùn làwọn ti èjé làwọn ti láwọn ti ti jẹun ká àwọn ti ṣe ọ̀kànlélógún àwọn tó ṣe ogójì ọjọ́ táwọn bá ti wá sí ogójì ọjọ́ fáínàlì rọ́bà àtàwọn náà wàlá yòókù kan lọ́wọ́ àwọn yọ̀ọ̀lẹ̀ báwọn sọ fún mi pé hmm, nípìnlẹ̀ ìsìláàmù àìsàn kankan báwọn sọ náà lọ́jọ́ àìsàn kankan ṣùgbọ́n àwọn wá sí pé ebi ọmọ tọ́bẹ̀ kù níbi o ebi ọmọ tọ́bẹ̀ kù níbi àtàjù níbi o ebi òfin tọ́bẹ̀ tá a lè àkáàtì pé oṣù mi tẹ̀sẹ̀ yẹ kọ́ wá pé ìjọba kan àṣáàtì yẹn nínú òfin ti gèdè àyàfi tó bá jẹ́ pé nǹkan yẹn Islam ló ní nípìlẹ̀ bóyá àwọn mùsùlùmí tó wá wà ń bẹ̀ wọ́n á mà pé Islam ló ní nǹkan yẹn nípìlẹ̀ àwọn ti jùlẹ̀ àwọn kẹfẹ́rí yẹn ti wá he àwọn ti wá ń lò lọ ìyẹn ni fún àṣà tiẹ̀ kó o bá sàlàyé mọ̀ nípa rẹ̀ ẹ lọ wò dáadáa tó bá débi tètè kan lọ́dọ̀ kẹfẹ́rí tí èsì yẹn wù ọ́ tí ti dà àwùjọ mu lọ́nà yìí pé tó bá jẹ́ ìtọ́ da lọ́nà yìí pé Islam yóò lè ní pèlè ẹ̀yin tẹ́ wá wà bẹ́ẹ̀ ni ẹni ti gbàgbé kí ẹ lọ́ọ̀tì sí mọ́ àwọn yẹn wá ń gbọ́njọ́ náà yìí pé ìgbà táwọn mùsùlùmí wá rí bí àwọn bèbè tí wọ́n sòkù wọn wọ́n á ṣe tóbi bá wọn lóòdù bàbá ní kúkú jùlọ tí wọ́n ti tẹ́ wọ́n ti tẹ̀ fúnjọ yẹn tó ń bá lóko fún wọn ti sàdúrà fún sáà lẹ́yìn ọkà lóko balẹ̀ lóko tánà wọn ò fi á ah! eléyọ̀dà táwọn ọ̀tọ́ paramá gbọ́rọ̀ mi ẹni pé mi ń kọ̀ lẹ́wọ̀n tí islam sọ̀rọ̀ torí yẹn gbọ́dọ̀ máa sọ báyìí àmọ́ ojú òde bẹ́ẹ̀ ni nǹkan tí wọ́n kàn gbọ́ náà nìyẹn tó máa lọ lè kó sí pé àárín ẹ̀dọ́ ti báwọn ìgbèrè ti sí àárín ẹ̀dọ́ ti ẹ̀wọ̀n àtọ́kọ́dá ọ̀hún mo ń ṣe àlàyé lábẹ́ ọ̀rọ̀ yìí kọ́ ọgbọ́rọ̀ mi nílẹ̀ òkú tó mọ́rọ̀ mi o ọba ti fún òkú ọlọ́run kú yọ o tọ́lá ti kú níbi àdáwà yìí ìyẹn gbọ́dọ̀ jẹ́ kọ́rọ̀ ọmọ kílíà. báwo wá ń gbọ́dọ̀ mi pé àwọn mùsùlùmí wọn kà kú lọ́jọ́ òkúta à gbọ̀dọ̀ àwọn kan tó wọ́n jáde wọ́n á di báwọn kìbìrì báwọn tó wọ́n ṣe bí wọn wọ́n bá ti sọjọ́ márùn-ún ó tún dáná ó tún tàwọn èèyàn wá ó tún jẹun àwọn ọmọ ti dọjọ́ kẹjọ ó tún ṣe bẹ́ẹ̀ tọ́wọ́ ti dọjọ́ kẹjọ ó tún ṣe bẹ́ẹ̀ tọ́wọ́ ti dọjọ́ kẹjọ ó tún ṣe bẹ́ẹ̀ tọ́wọ́ ti tóbi oṣù márùn-ún ó tún lè ṣe bẹ́ẹ̀ tọ́wọ́ ti tóbi ọdún kan ó tún ṣe bẹ́ẹ̀. Ah, àwọn ọmọ náà wá ní pé kìnní yẹn wọ́n jọ tó tún àwùjọ ọbẹ̀ àwọn mùsùlùmí náà wá bá wọn lọ bẹ̀ wọ́n á rí kọ́ńtà báwọn náà ti wò pé káwọn náà wọ́n ti fi wọn bẹ́ẹ̀ nìyí wọ́n á sọ kẹ́lí kò ní sínú ẹ̀sìn o ọdún wà bá kò sínú ẹ̀sìn kò sínú ẹ̀sìn òun náà lè bẹ̀rẹ̀ tí wọ́n wá sínú ẹ̀sìn kò yẹ ká sí náà ni kò yẹ ká sí náà ni torí ìdí eléyìí àwa ló yẹ ká dáná fáwọn tó kéde báwa ló yẹ ká fún wa lọ lè sí ìdí sẹ̀ bẹ́ẹ̀ ká máa jẹ tààrà tó fún àkàlẹ̀ fún ọlọ́run ẹgbẹ́ òtún ti wà ní tọ́wá lọ́bẹ̀ tọ́wá jẹ́ náà ló tún ti wà ní. ìgbàgbọ́ bá mi lé yìí àwọn lóye ká dáná lọ́bẹ̀ ká lọ sí ìgbọ́ báwọn àlùbá ló jẹ́ tẹ̀lé sí àwọn ní òní ó dúpọ̀ yẹ ká dáná. ṣùgbọ́n ọ̀rọ̀ ti dà méjì lọ́dọ̀ kòló pàmì yìí. wà á kọ́ rí bí wàgẹ́rù dáadìka àti àwọn tó jẹ́ fámìlì rẹ̀ àtàwọn míì náà tó bá tún jọ bẹ́ẹ̀ láti tó bí ọ̀rọ̀ yìí kàn ó lè mú bàlújẹ́ lọ́wọ́ fún un. àpẹẹrẹ ọ̀dà ọlọ́run nítorí àsìkò wa bí iná láti olé ni àwọn ọmọ tẹ̀síwájú nínú àwọn akókó mẹ́rin tí bàbá òtún wọn sàlàyé fún wa nínú dárísù nínú ọ̀sẹ̀ tó bọ̀ wọ́n tẹ̀sí wọn lára sí ìgbà wọn amẹ́tì wọn lára àdìgbò ọ̀sán ìwòsẹ́lẹ̀ àwọn àlòkù ọ̀rọ̀ àti ìwọ̀n ìwọ̀n